اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí madu umaru bunu kọtọ ilé kí ó tó tó gbangba sùn lọ ilé kí madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n ń alukurani tí ó yẹ ni yeke ilé kí madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí ó wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ẹ má wulẹ̀ rokun rọ̀sà mọ́ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi wakafa wasalaatu wasalaamu ala nabiyyihi mustapha. وعلى أهله وصحبه أهل التقى والنقى وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọba dẹ́dà tí ó tún fi ojúmọ́ rẹ mọ́ ẹnì kankan wa lẹ́ni ọba yìí là ń bẹ subhanahu wa ta'ala kí ó gba àwọn ìgbìyànjú wa ní ọwọ́ ẹnì kankan wa lórí ètò yín ètò wa tí a ti ń retí ní hadiyo nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun ni ètò tí ó ń dé etí ìgbọ́ yín lẹ́yìn tí ilé kéwà mahad umar bin al-khattab tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ àwọn mùdírù lékéwu wa yìí wọ́n ti wà níkàlẹ̀ láti dá wa lẹ́kọ̀ọ́ nípa nǹkan tó pàtàkì níbi àlámọ̀rí ẹ̀sìn wa èyí tí wọ́n bá wa sọ lénìí òun náà ni alistikọ́ọ̀mà ìdúróṣinṣin ní orí ìlànà ẹ̀sìn islam bó o láṣẹ ṣe tó fi jẹ́ pé ẹsẹ̀ wọ́ọ̀rin ilẹ̀ táàfin ní tẹ̀sí agẹ̀rẹ̀ abi allah subhanahu wa ta'ala kí ó mọ́ ṣàfihẹsẹ̀ ẹnìkankan wá nílẹ̀ lórí ìlànà tó tọ́ àwọn mùdírù wa tẹ́tí mọ̀ bí ẹni mowó ni fadilatu sheikh abi musab ibrahim bin salih ọ̀gáníjà hafidhahullahu waru'a bismillah bismillah alhamdulillah wala ilaha illallah wallahu akbar ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ase ike ati ige fún anabiwa muhammad sallallahu alaihi wasallam. sallam adakọ fún ọlọ́run ọba èyí tí ó tún sọ́wà di àkókò yìí kọlọ́run ọba kí wọ́n sà gba ọpẹ́ wa alekun ore alekun oríire alekun ikhlas kọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ mọ́sà jogun rẹ̀ fún wa nínú àwọn iṣẹ́ ìjọsìn wa ní ìbámu sí tọ́pìkì tí wọ́n kà fún wa pé al-istiqama ìdúró sísinsin. Si ìdúró déédéé lérí ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀rí ká dúró déédéé amòrùn mohimu jidan alámàrí kan tó ṣe pàtàkì fún gbogbo mùsùlùmí ni lọ́kùnrin àti lóbìnrin nítorí pé ìdúródé lójú ọ̀nà ọlọ́run ọba lẹ́yìn ìgbà téèyàn bá pe rẹ̀ ní mùsùlùmí tó sì lóhun gbà fọlọ́run ọba subahánahu wàtàhálà irú ẹni yìí nínú tá tún fi mọ àmọ̀dájú ìgbàgbọ́ rẹ̀ òun ni pé kó tún dúró déédéé lérí àwọn nǹkan tó lóun gbàgbọ́ yìí torí pé àwọn èèyàn lónìí tádàwọ̀ bá dé ìgbà yẹn là á máa ń mọ àwọn tí wọ́n dótọ́ lọ́hùn ìgbà yẹn là á máa ń mọ àwọn tí wọ́n sọ pé wọ́n ní òdodo nínú ìgbàgbọ́ wọn tí wàhálà bá dé àìrà àwọn èèyàn wọ́n máa sá lọ sọ́tún wọ́n mọ̀ sálọ sósì in tí wọ́n ti gbàgbọ́ nípìnlẹ̀ tí wọ́n ń pariwo yìí àníri pẹ̀lú wọn mọ́ bákan náà ẹlòmíì ìgbà dẹ́kun gan lẹ́ẹ̀rí tó ṣe pé kò ní dó pẹ̀lú ọlọ́run ọba mọ́ ẹlòmíì ọmọ bíbí nígbà tí bá ń wọ́ ọmọ tí ò rọ́mọ tí ó bí ìgbà yẹn ni ó padà lọ ṣe àwọn nǹkan míì tí ọ̀yẹ́ kó ṣe ọ̀rọ̀ tí ń sọ lánàá yóò wá dín tí ó ṣe kíni tí ó yí padà lónìí ló fi jásí pé ní ọ̀rọ̀ ìdódéédéé in tó ṣe pàtàkì ni fún mùsùlùmí kọ̀ọ̀kan nínú ìgbésí ayé rẹ̀ nítorí pé ọ̀rọ̀ dédédé yìí ó so papọ̀ mọ́ sàádàtúlmárìhì fi dúníyàwó àkìrà ìgbésí ayé ọmọnìyàn oríire ọmọnìyàn nílé ayé ń bíbà yìí bákan náà oríire rẹ̀ ní gbangba alikiyama gbogbo ẹni tó bá dó déédé wọláì nínú àwọn àpẹẹrẹ oríire ni tó dó lé nínú àwọn ìgbàgbọ́ rẹ̀ tó dódódé lérí gbogbo tí ń kílèmù lérí ọ̀rọ̀ ẹ̀sìn yìí nínú àwọn àpẹẹrẹ oríire ni ẹ̀rí tí a bá wo inú alukoran lkerim oríṣiríṣi àwọn àyà ní júwe fún wa nípa pé ká dódódé lérí ẹ̀sìn ọlọ́run ọba èèyàn kan ní máa pariwo nípa kóhun nígbàgbọ́ sọlọ́hun òun bẹ̀rù ọlọ́hun mùsùlùmí lòun kọjá sí pé níjọ́ bá wá ní ìdíkárí ìsìn ìgbàgbọ́ yẹn àbí ìwà ìgbàgbọ́ yẹn àbí ọ̀rọ̀ ìgbàgbọ́ yẹn kámọ̀ wá rí níbẹ̀ eléyìí kò lè túmọ̀ sí pé ẹni tá a pè ní olùgbàgbọ́ òdodo àbẹni tó dó ti kẹ́límà láhìláhìlọ́lá ẹ̀rí ọ̀rọ̀ ìdódédé gẹ́gẹ́ bá a ṣe sọ pé oríṣiríṣi àyà òun lọ́lọ́run ọba ti pè wá sákìyèsí nípa pípa dúró déédéé táwọn àyà yìí tí sì ń sọ fún wa nípa oore àti dáadáa èyí tí ń bẹ fún gbogbo ẹni tó bá dúró déédéé tó dúró sísinsin lérí ẹ̀sìn ọlọ́run ọba subahánahu wàtàhálà tí a bá wọnú sọ́rọ́tò fúsìlát àyà tààtì sí tààtì tù ọlọ́run ọba aláǹbá wa sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ pé níbẹ̀ pé iná lẹ́dí iná kọ́ọ̀lù rọ́bùnà lọ ọlọ́run láwọn tó ṣe pé wọ́n ń pariwo pé ọlọ́run lọ́lọ́run ọba àwọn àwọn tí wọ́n ń àwọn nígbàgbọ́ nú ọlọ́run àwọn tí wọ́n ń kílèmù pé àwọn nígbàgbọ́ nú anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n fi ń rinlẹ̀ pé mùsùlùmí làwọn fún mastakọ́ọ̀mù lẹ́yìn ìgbà tí wọ́n kílèmù gbàgbọ́ yìí tí wọ́n sì pàpè mára rẹ̀ wọ́n tún wá dó déédéé ọlọ́run láwọn orí tí ó ṣẹlẹ̀ sí wọn lélẹ̀ tatanazalo aleihim limalaika ọlọ́run láwọn malaika wọ́n mọ̀ sọ̀kalẹ̀ lé wọn lérí nígbà tán bá fẹ́ kú àmàlẹ́kọ̀ wà bá wọn kí lá àmàlẹ́kọ̀ ọmọ sọ fún wọn alátakafo alátasánú wọn ní ẹ mọ́ bẹ̀rù ẹ sì mọ́ fòyà wàlátasánú ẹ sì mọ́ banújẹ́ àwọn àfáà sọ fún wa pé ìtumọ̀ pé ẹ bẹ̀rù ẹ sì mọ́ banújẹ́ yìí kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní pé wọ́n sọ pé ẹ bẹ̀rù nípa ń tẹ́ fẹ́ lọ pàdé lálẹ́ kìámà torí pé wọ́n ti fi ibi tí wọ́n ó dé sí hàn wọn bákan náà wọ́n tún máa sọ fún ẹ pé kí ni wàlá àtàṣànù ẹ sì má bànújẹ́ lé ní tẹ́fẹ́ fílẹ̀ sáyé bọ́yá ọmọ ni ìyàwó ni fámìlì ni dúkìá ni ẹ má bànújẹ́ lé lérí látara pé kí ni wọ́n dúró ti ẹ̀sìn wọn wọ́n sì dúró ti ìnígbàgbọ́ nù ọlọ́run ọba wọ́n abṣirò bílí jánátìlẹ́tì kúntótó àdùn ọlọ́run wa ń sọ fún wọn pé kí ni àwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ wá sọ fún wọn pé kí ni ẹ máa dunnú pẹ̀lú àlìjánà kan èyí tó ṣe pé kúntúntú adóòn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sàdéhùn rẹ̀ kalẹ̀ fún yín bákan náà àmàláìkọ́ mọ̀ wá sọ fún wọn pé nahnu awliya okun filhaya ti dúnìyà àwa tẹ́ẹ̀rí yìí àwa là ń bá yín ṣe láyé ń bíbà yìí àwa lolùbáṣepọ̀ yín láyé wọ́n fi lè áàkìrà tó bá tó dijọ́ ògbédàlì kìámà àwa àti yín náà ni wàlẹ́kùn fi amátẹ́sẹ́hì àǹfọ́sọ́kùn tẹ́ ẹ bá dénú ọgbà àlìjánà àwọn nǹkan tẹ́ fẹ́ ntẹ́mi yín ń fẹ́ gbogbo ntẹ́yìn bá nídìí inú ọgbà àlìjánà láàmọ̀ rí àwọn ni ọmọ rí àwọn tó ṣe pé wọ́n bá dúró lórí ojú ọ̀nà ẹ̀sìn wọn tí wọ́n dúró ti ìsìláàmù wọn tí wọ́n dúró déédéé ti ìgbàgbọ́ wọn ọlọ́run bá tún wá ní káàmàlẹ́kọ̀ọ́ tó ma sọ fún wa pé wọ́lẹ́kùn fi ẹ̀mọ tàdáhùn tí yín ní ọmọ ẹ̀jẹ̀ o gbogbo tí ẹ bá ń pè tẹ́ ẹ bá ń wá tẹ́ ẹ bá níìdì nínú ọgbà àlìjánà eléyìí ọjẹ́ kan lára àwọn àyà èyí tó ṣe pé oúnjẹ àmọ́ pàtàkì kéèyàn ó dó déédéé sójú ọ̀nà tọ́lọ́run ọba ọlọ́run tó sọ láàyè míì nínú sọ́dọ̀tò àkọ́ọ̀f five thirteen sí fourteen pé. إن الذين قالوا ربنا الله ثم استقاموا ọlọ́run láwọn tí wọ́n ń pariwo pé ọlọ́run ọba wa lọ́lọ́run ọba wa tí wọ́n ń wí tí wọ́n sì ń pariwo pé ìsìláàmù mùsùlùmí làwọn ìsìláàmù làwọn ń ṣe fún mọ́sítákọ́ọ̀mù tí wọ́n tún wá dúró ti gbólóhùn yìí lójú méjèèjì nígbà tádàwò dé wọn ò kúrò lérí tí wọ́n ń wí nígbà tí dẹ́kun dé ìdẹ̀kùn ò gbé wọn kúrò lójú ọ̀nà tọ́lọ́run ọba ọlọ́run falẹ̀ ọlọ́nirú àwọn èèyàn báyìí kò sí ìfòyà fún wọn wàlá ahun yahsanun irú àwọn èèyàn báyìí wọn ò ní banújẹ́ wùlá ika ashabulijanna ti khalidina fiha ọlọ́nláwọn ẹni yìí àwọn lọ́mọ àlìjánná wọn ó sì máa bẹ́ńbẹ̀ lọ́gbére ni jaza ambima kanu yamalun ọlọ́run ní eléyìí ọmọ jẹ́ ẹ̀sán fún wọn fún tí wọ́n gbélé ayé wọn sí. àyà ó jẹ́ àmọ̀ pé ká dó déédéé lára àpẹẹrẹ oríire àlìkíámọ̀ ni ó jẹ́ àmọ̀ pé ká dó déédé lára in tó pé tá a bá ń bẹ láyé nínú àwọn àpẹẹrẹ oríire ni ẹ̀rí orinlẹ̀ nínú ẹgbàwa al'imamu muslim èyí tí ìkannú àwọn sọ̀hábà tá a mọ̀ sí sufiyanu bunu abdullahi tí ó gbà wá ó ní arákùnrin tí a pè ní sufiyanu yìí olóhùn lọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam níjọ kan olóhùn wa ni ya rasulallah èrè o jísé ọlọ́hùn ọba kó lè kọ́ọ́lán fil islam sọgbólóhùn kan fún mi nínú ẹ̀sìn àlàáfíà yìí láàásì alo anihu gọ́ìraka gbólóhùn tó ṣe pé tí n bá ti béèrè lọ́dọ̀ rẹ ìtún ní béèrè lọ́wọ́ ẹlòmíì má ẹ ní gbólóhùn lànà ibi fi dá lóhùn. فقال رسول الله صلى الله عليه وسلم قل إيري سفيان أما عبد الله سوكي آمنت بالله mo nígbàgbọ́ sọ́lọ́hún ọba mo gbà pọ́lọ́hún ọba ọ̀kan ṣoṣo ni mo gbà pọ́lọ́hún ọba òun nìkan níjọsìn tọ́ sí kò tọ́ sẹ́lòmíì mọ́ lẹ́yìn rẹ̀ tọba wa wígbólóhùn yìí tán thummastakim lẹ́yìn ìgbà náà kọ̀ wá do dédé ti gbólóhùn tó wì ó túmọ̀ sí pé gbogbo ẹni tí máa ń pariwo pé òun nígbàgbọ́ nu ọlọ́run àbóhun nígbàgbọ́ nu láàyè láàyè lọ́lọ́ àbóhun gbà pé ọlọ́run ọba òun lòun gbọ́dọ̀ jọ́sìn fún pẹ̀lú òdodo irú ẹni bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ do ti kẹ́límọ̀ yẹn kò ní jẹ́ pé níjọ́ tí wàhálà bá dé níjọ́ tí sòro bá dé níjọ́ tó bá fẹ́ tẹ̀fẹ̀ ẹnu ara ẹ̀ lọ́rùn níjọ́ yẹn ni ọ̀wà á mọ wà lọ bẹ́rẹ́ fún àwọn nǹkan tó tó gbà nígbàgbọ́ sí tẹ́lẹ̀ ẹ̀mẹ́yà àwọn èèyàn lónìí jọ́ tílẹ̀ bá fẹ́ ká wọn mọ́ tó ṣe pé ẹ fẹ́ ká wọn mọ́ bìkan tí bóyá wọ́n se tó kù díẹ̀ káàtó ni wọ́n ń fi súnà anábìrin ilẹ̀ fún wọn kàkà tí wọ́n fi gbà pé eléyìí lọ́nà ibi tá a lò tẹ́lẹ̀ yìí kì í sọ̀nà ìgbẹ́ni wọn ò ní dó dédé ńgbà yìí irú eléyìí ó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ a lè fi ròyìn rẹ̀ bó ṣe lè kọ́ ma ní pé inú ẹni tó ṣe pé ó dúró ti islam yìí lójú méjèèjì ni torí pé ọ̀rọ̀ ìdódédé yìí ń tó ṣe pàtàkì ni nínú ìgbésí ayé mùsùlùmí kọ̀ọ̀kan tá a bá wá ń sọ̀rọ̀ nípa ìgbó déédé kí ni àwọn àfẹ́ẹ̀sìn kí ni wọ́n fi tu àgbọ́yẹ̀wò gan ní bẹ fún kí ni túmọ̀ rẹ̀ gangan gẹ́gẹ́ bí àwọn sálàfù wa bí wọ́n ṣe sọ àfáwà abubakar siddiq rọ̀dí allahu ta'ala ani nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní al-istiqama ìta ń pè ní al òun náà ni al-istiqama alal awamiri wa nawahi kéèyàn ó dó lójú méjèèjì ti àwọn àṣẹ ọlọ́run kéèyàn ó dó lójú méjèèjì ti àwọn intanẹ́bì tí ọ̀pá aláṣẹ fún wa kéèyàn ó dó lójú méjèèjì àwọn ntọ́lọ́wọ́n ọba kọ̀ àwọn nǹkan tá nẹ́bì kọ̀ ẹ má jẹ eléyìí kájìnà sí eléyìí ni ẹ máa ṣe. Kadoti kama se ṣe àsìkò báyìí ni ẹ ṣe léyìí àsìkò tó ní á ṣe ká ṣe nígbà yẹn àsìkò tí ò ní á ṣe ká má ṣe nígbà yẹn ká má torí àǹfààní kan àbórè kan àbí iyì kan àbí àpọ́nlé kan táwọn kan ó ṣe fún wa ká má torí ẹ̀ ká chéǹjì àsìkò tọ́lọ̀ ní á ṣe kan àbásìkò tá à ń nábì ní kan àbọ̀nà tó ní á fi ṣe ká wá chéǹjì rẹ̀ àìmọye àwọn èèyàn lónìí kọ́dà àtànú ẹlòmíì tí ó pèrè lálàgbọ́yé ẹ̀sìn gan tó ṣe pé níjọ́ tí àdánwò kan bá dé tí wàhálà wọn bá dé àìmọye brọ́dà lẹ́ẹ̀ma rí tí ọmọ pariwo gbàgbọ́ ọmọ pariwo súnà ẹjọ́ dìgbà nígbà tó wà níléèwé tó bá dàsìkò tí mi bá jáde iléèwé tá ti máa ń wáṣẹ́ tó di pé wọ́n wá wáṣẹ́ wáṣẹ́ láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin tí ò ríṣẹ́ wọ́n wá padà fiṣẹ́ tó kù díẹ̀ káàtó lò láwọn ẹṣẹ́ tó ṣe pé ó ní ìṣẹ́ ọlọ́run ọba nínú àwọn iṣẹ́ tó ṣe pé ọlọ́run bá kọ̀ fún apá àgbọ̀dọ̀ súnmọ́ bí iṣẹ́ rìbá bí iṣẹ́ tó jásí pé ní àwọn nǹkan èèwọ̀ òun ni iṣẹ́ yẹn dúró lérí ààrẹ lómi ti padà máa wá wíjáre dúró tó jẹ pé kíni ó ti ó ti dúró ti ẹ̀sìn lójú méjèèjì tẹ́lẹ̀ láwọn àìmọye ìgbà nígbà tó wá parí skul tó fẹ́ wá wọṣẹ́ ìgbà yẹn ni kíni yẹn máa wá wọ̀ lọ bẹ́rẹ́bẹ́rẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ni gbogbo ọ̀tọ̀ bá ń kílèmù pé olùgbàgbọ́ òdodo ni ọ́ tó sì ń kílèmù pé onígbàgbọ́ nínú láìláhìlọ́ gbogbo àṣẹ ọlọ́run ọba ó mójútó gbogbo mọ́sí ọlọ́run ọba láti mójútó ẹlòmíì bá a sísọ lẹ́ẹ̀kan pé ẹlòmíì ọmọ ló gbé yà lọ ẹlòmíì nísìn ó ń gba ọlọ́run ọba gbọ́ ó sì gbà kọ́lọ́ náà ní máa sọ ọmọ kò sẹ́lòmíì àmọ́ ó ti délé ọkọ ó ti fẹ́yàwó ọdún mẹ́wàá sẹ́yìn kò bímọ lẹ́yìn ìgbà yìí táwọn yẹn bá ń filọ̀ kulọ̀ ọlọ̀ òun náà wà òkè tó bọ́yá àdọ́gbọ́n sí náà ni àkútì lọ sípítà àti dààmú gbogbo táyẹ ká sí náà láti ṣe àwọn adébí sọ́nà kò síbi táà wọ́n tẹ̀ tó wá láyé ló ní òjé lóyún ayé yóò padà wá wà lọ́bẹ̀rẹ̀ fún tí ń ṣe yóò padà wá lọ rin ibi tí ọ̀yọ́ kó rìn ó túmọ̀ sí pé irú ẹni báyìí kò dúró ti àṣẹ ọlọ́run kò sì dúró ti ń tọ́lọ̀ ọba ní ọmọ sí nínú ọ̀rọ̀ míì táwọn míì sọ wọ́n ní ta bá fẹ́ mọ tí wọ́n ń pè ní ìdúró ṣinṣin wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé alayazo gali insanu òun náà ni pé kọ́mọ nìyẹn kọ́mọ mọ ìyẹ̀sọ́sùn kọ́mọ mọ ìyẹ̀sọ́sì kọ́rọ̀ ọ̀gá ní tààlẹ̀bì gẹ́gẹ́ bíi kọ̀lọ̀kọ̀lọ̀ sí máa ń yẹ̀ sọ́tún sí máa ń yẹ̀ sósì tí ọmọ sáré lọ sọ́tún tí ọmọ sáré lọ sósì tẹ́ẹ̀ ní mọbi tó dó sí gbogbo ẹni tá a bá fẹ́ mọ̀ pé dúró déédéé nídìí ẹ̀sìn yìí ọgbọ̀rọ̀ já sí pé ní aṣọ tó bá wọ̀ láàárọ̀ ni ọwọ̀ lọ́sàn-án òun ni ọwọ̀ lálẹ́ nípa ọ̀rẹ̀ sìn yìí ìròyìn tó bá gbé sára lọ́sàn-án tó gbé sára lálẹ́ ìròyìn rẹ̀ yẹn ni ọmọ wí ìtí máa ń wí lọ́la òun náà ni ọmọ wí lọ́tún la kò ní yàtọ̀ síra wọn lókùn ìgbà tó bá jẹ́ pé tí máa ń wí yìí òdodo ni lókùn ìgbà tí máa ń wí yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ànábì ni kò ní yàtọ̀ kò ní jẹ́ pé níjọ́ tàdé kan bá dé wàhálà àbá kan bá dé àbí ipò kan ní ń wá ni ẹlòmíì ipò ní ọmọ ipò ní ń wá tó ń kú lójú ọ̀nà tọ́lọ́run ọba yóò sì torí ẹ̀ àwọn ìkánú àwọn ìrìn ìsìn ọlọ́wọ̀n bá yóò sì gbèsè ibẹ̀ kan àìmọ́ ẹlòmí torí pé ń wá ipò àsìkò oorun tó kọlọ́ lè kí òun náà ní sí máa padà pé ìròyìn sí pàtàkì ó ó dà ń bẹ nú ẹni tí ń máa kìlọ̀ fáwọn èèyàn pé ah, ẹ kírun bó ṣe yẹ kẹ́ kírun náà kí ló tẹ̀ lásìkò oorun láre àyìn bẹ nú ẹni tó ṣe pé kíni yóò máa sọ pé àwọn afẹ́ kan ni ń bẹnu ẹni tí ń bú wọn àmọ́njọ́ tóun náà ń wá dáadáa kan tí ń wó oore kan àsìkò òun tó kò lọ lọ́kì ẹni wọ́n ẹni báyìí òdò dédé nínú ẹ̀sìn wa bákan náà afáwa osman afan òun náà tó ọ̀rọ̀ ìdódédé òun sọ pé níta ń pè ní ìdédédé òun ni kí ni ìkìláṣu lè ibadalilahi azawajalla òun ni kéèyàn ṣàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba subahánahu wàtàálà tá a bá ṣàfọ àfọmọ́ ìjọsìn wa fọlọ́run ọba ara ìdódédé ni ìyẹn ni pé gbogbo ìjọsìn tá a bá ń ṣe ká ṣe nítorí tọlọ́run gbogbo ìjọsìn tá a bá ń ṣe ká má ṣe nítorí nǹkan míì torí tọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ fi ṣe tá a bá wo gbogbo àwọn ìtumọ̀ yìí a lè pe gbogbo ẹ̀ ó ń papọ̀ ó sì ń tọ́ka lérí pé alẹ́ ìsìkọ́mọ̀ o òun náà ni alẹ́ ìtìdáàlù alẹ́ amúrìláhi wa rọ̀sọ́lẹ̀ min gèrè ìfọ̀rọ̀tìn wàlá tẹfúrẹ́t òun ni pé a gbọ́dọ̀ dúró ká dúró déédéé lérí àwọn àṣẹ tọlọ́hún àwọn àṣẹ tànẹ́bì àwọn mẹ́sẹ̀ tọlọ́hún ká jìnà sí àwọn mẹ́sẹ̀ tànẹ́bì ká jìnà sí àwọn àṣẹ yìí ká wá dúró pẹ̀lú rẹ̀ láláì ní kọjá àlà láláì sì ní sàṣètò torí gbogbo ẹni tí bá ti ń kọjá àlà lérí àṣẹ tọlọ́hún ọba pa wá àṣẹ tànẹ́bì pa wá ntọ́lọ́wọ́n ọba kọ̀ fún wa ntá nàbí kọ̀ fún wa gbogbo ẹni tí máa ń kọjá àlà nínú ẹ̀ irú ẹni bí òdo dédé bákan náà ẹni tí máa ń ṣàṣe ètò nínú àwọn ntọ́lọ́wọ́n ọba tọ́fẹ́ láyé nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun ẹni tí máa ń ṣàṣe ètò níbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni tí òdo dédé ni ẹ̀rí. E ọlọ́run bá dájọ́ ọ̀rọ̀ kọ anábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà ní sọ́rọ́tò hood àyà one ọlọ́run bá aláǹ sọ fún anábì pé fastakim kama omerita eré anábì àṣẹ tí mo pa ẹ̀sìn tí mo gbé fún ọ ìjà anábì tí mo gbé fún ọ bí mo ṣe pọ́ láṣẹ ni kò ṣe máa lò ó dúró déédéé pẹ̀lú ẹ̀ mọ́kànjá là anábì lọ́lọ́run dájọ́ ọ̀rọ̀ kọ báyìí o eré anábì tí mo gbé fún ọ ọlọ́npá anabi láànábì ni ó sì gbéṣẹ́ lé e lọ́wọ́ ànábì ò gbọ́dọ̀ pé rẹ̀ ní nǹkan míì ìtọ́lọ́ sọ fún un má pé rẹ̀ ní nǹkan fáwọn èèyàn má wà á torí pé mo fún ọ lọ́la mo fún ọ ní gbogbo ẹ̀ wá ààrẹ di nǹkan míì kọ́ wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ táwọn ọmọ ìjọsìn fún ló fi jẹ́ sí kọjá àlà nípa anabi wa muhammad anabi a máa sọ fún ọ kẹ́ má ṣe báyìí eléyìí ni dúó déédéé bọ́lọ́run ọba ṣe pọ́ láṣẹ. bákan náà ọlọ́ni wa máa ń ta bàmá aka àti gbogbo ẹni tó ṣe pé ọba tó bá lọ́sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú rẹ ìyẹn nípa àwọn tán bá gbà fún rẹ ànábìwá muhammad tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fún ọ tí wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run ọba látara tiẹ̀ gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ dúró déédéé bí mi ọlọ́run ṣe pa wọ́n láṣẹ a gbọ́dọ̀ yẹ kó o ní ojú ọ̀nà tó túmọ̀ sí pé n tá ní déédéé òun náà ní ká dúró lérí àṣẹ ọlọ́run ọba kọjá gbogbo ògbà kó máa máa tàgá ìyàrá zaman tòun ti bí ìgbà bá ṣe lè yí padà kó sọ̀rọ̀ ẹ̀dàdé yẹ kó lérí ní bá ń pè lérí ọba a bá yẹ kó ọlọ́run asọ́fà nàbí wa muhammad àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ pé wàlá o ẹ o ẹ kọjá o ẹ dúró déédéé bí mi ọba ṣe pa yín láṣẹ kí là ń pè ní àtọ̀gẹ́yàn tọ́lọ́wọ́n bá sọ fún ànábì mi báyìí bí kọ́ mọ́ sí òun náà ni aziyada walkorojo anil hadil mashuru òun ni pé kásà lékún lérí ẹ̀sìn ọlọ́run àbí ká kó lérí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run nírìn ànábì ọ̀ gbọ́dọ̀ serú kọjá làbẹ́ẹ̀ àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ nínú àwọn tí wọ́n jọmọ lẹ́yìn rẹ àwọn náà gbọ́dọ̀ taṣẹ̀ gẹ̀rẹ̀ kó níbi àlà ṣẹ̀ríà wọ̀zíyádàtò aláàmà ṣọ́rọ̀ ahùlọ́hù subhanahu wa ta'ala àbí kéèyàn ṣàlékún lérí ntọ́lọ́hun ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ lẹ́sìn fún wa kọjá pé kálukọ́ wa rí tiẹ̀ yóò wá ní ọba yìí ni mo ṣe fẹ́ ṣe ọ̀nà yìí lèmi fẹ́ gbé tèmi gbà àìmọye mọ́sálásí tá a bá dé lónìí ló já sí pé ní oríṣiríṣi àwọn ìṣe lẹ́ẹ̀mọ̀ bá ń bẹ̀ tó ṣe pé ìṣe mọ́sálásí a kọ̀jọ́ mọ́sálásí b àwọn míì tẹ́lẹ̀ mi bá ṣe káàmọ̀ tán ẹ̀rẹ́ lómi ntí ó wí òun ni kíni láhìláhìlọ́lá wàdáhùlá ṣẹ̀ríkàlà àwọn míì ntí wọ́n wí ni kíni láhìláhìlọ́lá wàdàhù láṣẹ̀rí káláhù wàhúwà alákólè ṣe ìkọ̀dìr àwọn tó sàlékún ti yún àwọn àmì ò tí ẹ̀ ní wí nǹkan mi làwọn ò wí àwọn àmì ìnìkún tí ẹ̀ tó gbé kọmọ́ làwọn ó ti bẹ̀rẹ̀ sí ní máa pariwo tiwọn ní ó ti mọ láwọn ṣe sí kiri tó túmọ̀ sí pé àwa mùsùlùmí lónìí ayàtọ̀ níbi ọ̀rọ̀ kọ́ àfẹ́ gbé kàmọ̀ síra wa tí èyí tí ò ní tàbí ṣùgbọ́n ẹni tó bá nílà káyì tó bá dẹ̀ farabalẹ̀ dáadáa yóò rí pé kí lóde ti mọ́sálásí eléyìí yàtọ̀ sí eléyìí ṣẹbẹ́sìn kan náà ni ẹ̀sìn kan náà lọ́n fi náà nàbí wa mahama ajẹ́ pé àwọn kan ti sàlékún àwọn kan ti kọjá àlà ìṣẹ̀ríà ọlọ́run ọba bákan náà nínú àwọn tá à ń pè ní àtọ̀gẹ́yàn tọ́lọ̀ níkà nàbí ọmọ sí tó sì ní káwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọ sí nídìí ẹ̀sìn ọlọ́run ọba òun náà ni àtàṣàdodo fi ìdálìkà òun ni kí ká máa le nílé tẹ́sìn òbí wa nílé tẹ́sìn ọ̀ràn wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa wàlùkúrójú alẹ́lẹ́xódódé ṣẹ̀rẹ̀ẹ́yà ìlàzíyà dáyàtìn wàtàkàlùfàtìn lámúyẹ̀ṣẹ̀rẹ̀ àhọ́láhù wàlá rọ̀ṣọ́lù. òun ni pé káwá jáde kó o lérí ìlànà àbí ààlà èyí tọ́jẹ́ ti òfin ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tóbi kalẹ̀ fún wa káwá lọ síbi àwọn àlékún kan àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ọ̀ràn wa ká àbọ̀rọ̀ wa lọ́rùn ká lóhun ṣe eléyìí òun là ń pè ní atọ̀kìyàn tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ń kọ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ̀sí. tí a bá wá ń sọ̀rọ̀ nípa ìdódéédé lérí ẹ̀sìn ọba ìdódéédé yìí ó lóríranran ó ọ̀nà tá fi ń mọ̀ ó sì láwọn àwọn oníṣiríṣi àwọn nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ wò ó dáadáa ká èyí tó yẹ pé a gbọ́dọ̀ máa wò dáadáa ká a gbọ́dọ̀ nídòó déédéé ń bẹ̀ òun náà ni al-istikọ́ọ̀mà fìlà àkìdá kéèyàn ó dó déédéé níbi ọ̀rọ̀ gbàgbọ́ kọjá pé ìgbàgbọ́ tọ́lọ́wọ́n ọba tó gbé kalẹ̀ fáànẹ́bí làwa náà máa lò òun náà ni kí mùsùlùmí kó rí i pé òun sì tàkíkù ṣahadatain ìjẹ́rìí méjèèjì tá a fi ń wọnú ìsìláàmù tá a pè ní kẹ́lìmọ̀ láàhìláàhì lọ́lọ́ tó ti pé òun náà la fi ń wọnú ìsìláàmù òun náà lèyàn sì máa takò tí yóò fi jáde kó nù ìsìlámù kí n sàkíkọ àwọn méjèèjì dáadáa láàyèláàyè lọ́la ká rẹ̀ ní gbogbo ọ̀nà tí yẹn fi fi láàyèláàyè láàrin lẹ̀ gbogbo ọ̀nà tí yẹn fi sọ lọ́wọ́n ọba lọ́kàn pàtàkì jùlọ níbi ọ̀rọ̀ jọ́sìn kájẹ́pọ̀ lọ́wọ́n nìkan láàfún rẹ̀ torí òun lọba tí ń kọ̀ǹtúrò ayé òun lọba tí ń ṣe jíjẹ múmu òun lọba tí ń máa tọ́jú àwọn èèyàn òun ní ń pa àwọn èèyàn òun ní ń já àwọn èèyàn agbọ̀rọ̀ sọlọ́run balẹ̀ kọ̀ọ̀sọ̀ sọ́nbi eléyìí náà torí pé ń bẹ lónìí àwọn ìgbàgbọ́ kan bẹ táwọn kan ní tẹ́lifà pé àwọn kan bẹ nínú àwọn wòlíì ọlọ́run ọba àní pé àwọn kan gáúsù ni àwọn kan àwòtádù àwọn kan àbùdálù àwọn máa ní àwọn eléyìí àwọn wòlíì ńláńlá kan ni àwọn wòlíì ńláńlá kan tó yẹ pé àwọn náà ń kọ̀ǹtúrò bìkan láyé àwọn kan náà ń kọ̀ǹtúrò apá kan nínú àwọn kọ́ńtínẹ̀tì ayé ìgbàgbọ́ burúkú leléyìí kò sẹ́nìkan tó gbọ́dọ̀ bá ọlọ́run ọba jọba rẹ̀ kò sí ẹnìkan tó lẹ́tọ́ sí láàánàbí ya múrísàlà kò sí ànábì kan tọ́lọ́run ọba ránṣẹ́ tó wá lẹ́tọ́ sí pé yọ bọ́lọ̀ kọ̀ǹtúrò kínní kan nínú ètò ayé yìí a gbọ́dọ̀ nígbàgbọ́ yẹn. bákan náà wàlẹ̀ amálàkàn mọ́kọ raban kò sí màláìkà kan tó súnmọ́ ọlọ́run ọba tó sì pé yóò wá bá ọlọ́run ọba ní ìkápẹ́ ìjẹ́gbẹ́ nínú àwọn nǹkan yìí àgbọ̀dọ̀ nígbàgbọ́ rẹ̀ àṣọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo bákan náà nínú àwọn ìròyìn rẹ̀ àṣọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo mẹ́ nínú ìròyìn ọlọ́run ọba àti sọ fúnra wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá ìpè ọlọ́run ọba orúkọ tó bá pe rẹ̀ láàpè ìròyìn tó bá fi rinlẹ̀ fúnra rẹ̀ òun láàfin rinlẹ̀ fún ọlọ́run ọba bákan ní ìparí a ṣe ìfinrin a ṣe ṣahada anabiwa muhammad a jẹ́rìí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam òjísé ọlọ́run ọba ni agbọ̀rọ̀ ní ìsìnkọ́mọ̀lérí eléyìí ìyẹn ni pé àwọn tó bá yẹ ká fún ànábì láàmú fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀tọ́ a ní kọjá àlà lédè ọ̀rọ̀ ànábì bó ṣẹlẹ̀ òkọ́ mọ́ ẹ̀wọ̀n tó bá jẹ́ ta ànábì láàmú fún ànábì sallallahu alayhi wa sallam níta ànábì bá pa aláṣẹ rẹ̀ a máa tẹ̀lé ní tó bá fún wa nírò rẹ̀ a máa nígbàgbọ́ wa sallallahu ala wa sallam. Allahumma taqabbal. adúpẹ́ fún ọba dẹ́dà a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà a fi ẹ̀mí ìmoore hàn sí àwọn mùdírù wa pẹ̀lú àwọn ohun ọlọ́kan òjọ̀kan nínú àwọn àǹfààní tí wọ́n ṣe fún ẹnì kankan wa nípa ìṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọmọṣàbà ṣàlékún dáadáa wọn kí mọ́ṣàbà ṣàlékún aláfíà ara wọn láti tó bẹ̀rẹ̀ àwọn tó ṣe alágbàtẹrù tòyí ọ̀nà ní ilé kẹwàá mahadu umar bin al-khattab èmi ọmọ yín nínú islam musaddiq bun zakariya bun saad ọmọ àdúrà àbí allah subhanahu wa ta'ala kó ṣọwájú ọlá lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. allahumma taqabbal salatana. òdodo alukurani ọ̀rọ̀ lóhùn ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tèdè larubawa wọ́n ń alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé umaru ń fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ẹ má wulẹ̀ rokun rọ̀sà mọ́ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.